àsèjẹ ọ̀là oní ẹja aborí ò ní ẹja yẹn o ààyè náà ló sọ sínú omi gbóná báwo ń tọ́jú ewé ajé ọ̀yà sí ààrẹ tọ́jú ewé akisan tọ́jú ewé saroworo pèpè tọ́jú ewé ire tọ́jú ewé ara tọ́jú ìyèrè kó sojú ọlọ́kọ lọ kó kúnná dáadáa ṣí àìlèyè oko ọlọ́fẹ̀ kó tẹ like wọ́n fi ṣàyàrún wọ́n dàgùn lá lọ kó kúnná dáadáa ó ti rí là ń lọ ṣí ààrẹ fọmọlà kejì rẹ bí wọ́n bá lè ṣe é ṣí à ṣùgbọ́n mo fẹ́ kọ́ mọ̀ pé akọ́fàmọ́sí ó tilẹ̀kùn mọ́là gbogbo tó fẹ́ lò ń bẹnu ayé yìí o fómi sanú sínú ìkòkò tuntun ìsáàsùn tuntun ni o tẹnikẹ́kun ò tí ì lò da omi rẹ̀ kó pọ̀ dáadáa sínú ìsáàsùn orí náà fáwọn ni wọ́n á fepo sí epo pupa ìyá ọ̀kàrè fíyọ sí fíyọ sí ọ̀kàrè ọ̀yà gbé kaná yọ wa máa hó tí bá ti ń hó gangan láàjù ẹja sí láàyè ọ̀kàrè ajá la fẹ́ mú ya ó ti rí ààyè láàjù sí ó múra dáadáa ni o kì í fẹ́ kéèyàn sí òun ẹ̀ ó ti rí la fẹ́ jù sí òun jù sílẹ̀ kan náà tó dè pamọ́ oníjọ́ bọ́ọ̀lù òrìjì níjà àti fẹ́ fi sí wà ti fẹ́ fi sí àgbà múdàsí dáadáa ni wọn náà múdàsí yá fi sí adé mọ́ kárí inú. ó gbé nǹkan lé ní o ni òfin ní dànù o sọgbọ́ òtí làwọn náà ń kó nǹkan lé oríṣiríṣi nǹkan lè kó lè lè kó nílé kó kúta lé kọ́n bá a ṣe sí dànù. sí àìlè kò ṣe kí bọ́ọ̀nù òsì ó òòrówó ná iṣẹ́ wo ló ń ṣe tó lọ́ọ̀tà ò ṣe ní rówó ná nílẹ̀ yorùbá à kò yẹ orí bẹ́ẹ̀ o ìyá sí ilé kan là ọba wa jẹ̀nà ọwọ́ àbù yẹ̀rẹ̀ òsùn sójú ọpọ́n ọwọ́ àtẹni òdùfà ògbìṣẹ́ ọwọ́ àpè gbólóhùn tí a pè síwájú yìí ó pè sí i sórí gbólóhùn yìí tèmi ń fẹ́ wọn pè yìí ẹ̀ẹ̀mẹ́ta ló máa pè ọmọ dákọ̀ ara rẹ̀ gbówó ọmọ dákọ̀ ọba ọ̀dàrà máa sọ pé bàbá Àyìndé ló bí làbámbà ilẹ̀ lobi bí adẹ́mùdẹ́mù adẹ́mùdẹ́mù ló bí olókun Sàní Adé olókun Sàní Adé lobi bí ẹja ńlá tí ń bẹ níbú olókun tọ́ba kò ní kọ̀lá kójú ọpọ́n ẹja ńlá tí ń bẹ níbú olókun lójú olókun olódùmarè yóò bu omi lápọ̀ ọ̀tún yóò fi bò láṣìírí tọ́ba kò ní kọ̀lá kójú ọpọ́n ẹja ńlá tí ń bẹ níbú olókun lójú olókun olódùmarè yóò bu omi lápòsí yóò fi bò láṣìírí à ń gbọ́hùn lẹ̀kùn láì gbọ́hùn onílé gbogbo aráyé àwa apá késekése ọmọ àwòtẹ́rẹ́ ẹni fi àpò wá pọ̀yìn ní sọ́mọ́ kọfà alẹ́ àgbọ́nrẹ́gùn tọ́ba kò ní kọ́lá kójú ọpọ́n ọmọ àwo tẹ́rẹ́ tí fàpòwá pọ́yìn lójú àgbọ̀n nírègùn afẹ́fẹ́ ayé adìgbòrú tọ̀run à ń gbọ́hùn lẹ̀kùn láì gbọ́hùn onílé ìfàmọ́mọ́ jẹ́ kí n ra ohun owó tí wọ́n fi lówó lọ́wọ́ àríra oko ọ̀pẹ̀ jẹ́ ń ra ohun àríra oko. Akísan ló ní kí ayé ọ̀sán mi ju gbogbo ẹgbẹ́ mi lọ. Arira oko ọ̀pẹ̀ mọ̀mọ̀ jẹ́ ń ra òun arira oko saworo gbègbè ló ní wọ́n máa pè mí towótowó arira oko ọ̀pẹ̀ mọ̀mọ̀ jẹ́ ń arira oko ewé kan bẹ lódò ire ní jẹ́ kí n máa rí gbà lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin gbogbo ara ni sẹfún sẹfún fi sẹfún ajé gbogbo owó ni kí n máa rí gbà lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin ẹnu ẹja ńlá kì í bomi jì ifá ògbìsẹ́ lọ́ọ́ bá mi sẹ́wọ́ orí owó òde ìlú wá fún mi ìyẹ̀rẹ̀ òsùn mọ́mọ́ jẹ́ kí ire tèmi ó sùn náà lọ́ọ́ da ìyẹ̀rẹ̀ òsùn lọ àṣìjẹun. nọmba yìí ni o pè mí sí tó bá ní béèrè tí ò ní pọ̀jù mọ́jọ́rọ̀ rẹ̀ pọ̀jù o apá kejì ń bọ̀ lọ́nà.